عن سعد بن أبي وقاص رضي الله عنه قال رد رسول الله صلى الله عليه وسلم عثمان بن مضعون عن التبتل ولو أذن له لاختصينا سعد بن أبي وقاص من أعواب صحابة النبوة محمد صلى الله عليه وسلم بل من المشهود لهم بالجنة kọlọkọ mọsà yọ́nú sí àti gbogbo àwọn sọhádà nàbì náà òun lọgbà hadithi ńláńlá yìí wá. ó ní rọ́dà rasulillahi sallallahu alayhi wa sallam uthman ibn mad'un ani tabatul. hadithi yìí náà jọ ìta àṣẹṣẹ kàtán nípa àti kìlọ̀ fún ni nípa àṣejù tó sì tún jọmọ́rọ̀ báábú ànìkà ọ̀rọ̀ gbéyàwó ni pé gbogbo gbéyàn bá ti bá bàdà rẹ̀ débi pé àwọn ò lè níyàwó mọ́ àbí kí ẹnìkan máa sọ fáwọn èèyàn pé ní ẹ má ti fẹ́yàwó ẹ gbọ́dọ̀ ti wà sọ́là débì kan à kò bá ìlànà ànábì mu ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ man istata'a minkumul ba'ata falyatazawwaj ní ẹ̀ bá ti lágbára rẹ̀ a sì ti sọ fúnra wa ń jẹ́ dógún pé ìgbéyàwó ń gbà míì ó lè jẹ́ haramu o àsọdébẹ̀ àbí ta ló lè jẹ́ haramu fún ẹni tí ò ní téèyàn fi fẹ́yàwó tí ó wàá fẹ́yàwó yìí tán tí ó kàn dé mọ́lẹ̀ yóò sì máa fìyà jẹ gbogbo téèyàn ní lágbára láti fi jọkọ ìyàwó kò ní bẹ́ẹ̀ bá lọ fẹ́rù ìyàwó bẹ́ẹ̀ haramu ni nípa báyà mẹ́rin tí ó jẹ́ bẹ́ẹ̀ tí ó ní a sì sọ fúnra wa pé ní kùránì ní lèyìn fẹ́ gbó sáà tí mẹ́ sáà tì yìí bẹ́ẹ̀ bá ti lágbára mọ òun ni kùránì ní ọ̀nà o bọ́ba ti ní agbára mọ kì í ṣe dandan pé ní àwọn òbí ti ń ṣe bẹ́ẹ̀ ẹ̀dá kan abẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ń tà máa gbọ́ òbí náà pín bẹ́ẹ̀ o báwọn ọmọ yìí bá ń lọ dọ́gbọ́n haramu òbí tó máa ń ṣiṣẹ́ pẹ̀lú state government tí wọ́n fi májẹ̀mú lélẹ̀ kó di bọba àríṣẹ federal tó fẹ́yàwó ọmọ yìí sì ti ní tó tó wọn àtìyàwó rẹ̀ jẹ lìyún fẹkìlú sáà tí ń mìn sáà tì ní dèdè lẹ́vù tiwọn nàbá yúrò bí tí ọba kọ fún wọn bẹ́ẹ̀ èyí wọn ò pé báwọn náà bá ṣe lọ́rùn ní jìyà o àmóbi iná òpin bẹ́ẹ̀ torípò òun ló ń dínà hàlàálì fún wọn ẹ dákun gbogbo àwọn nǹkan wọ̀nyí Ah, eh, gbogbo ń tó ń kálukú ọ̀jẹ̀ àti ní tí láyé ká dáyé lọ́lọ́run ti parí ẹ̀ o tọ̀rọ̀pọ̀lọpọ̀ pé ní eh, ṣe ilé mẹrẹǹtì náà ni ọ fẹ́ yàwó sí èé ṣe kí ló burú ń bi tí ẹ bá ṣe pé ru nàìjíríà yìí tá a máa fa ń tọwọ wò tó ọ̀pọ̀lọpọ̀ ọmọ níbi wọ́n ti lówó nírú mọ́kànlú mẹ́dínà ilé mẹrẹǹtì wọ́n máa fẹ́ yàwó sí. Si yọ lọ rẹ́ǹtì fúláàtì kan ni ṣé gbogbo yẹn náà ni ó bẹ̀rẹ̀ ẹsẹ̀ ni ó máa kọ́lé gbogbo orú àwọn nǹkan báyìí bẹ́yẹn bá ń tu bọ́ bá wà nípò pòun ní fi ń dí àwọn èèyàn lọ́wọ́ kí wọ́n fẹ́yàwó hàláàlì bí wọ́n bá dọ́gbọ́n haramu àwọn gbẹ̀sẹ̀ òun náà pin bẹ́ẹ̀ eléyà fi pàkíyèsí àwọn òbí wa ẹ dákun ẹ má jẹ́ ni tí ó máa dínà àti ìrìnà hàláàlì torugẹ bí ọmọ nìyàn anabi sọ̀rọ̀ sọlọ ní bẹyàn bá ti tó kpo rẹ túláàsì ara ó béèrè bẹyàn bá ti wá ní níwọn bá tiẹ̀ ẹ má jọ jẹ pẹyìn lẹ kọdì èyí tó tiẹ̀ dáa jù ní pé kẹyìn ó tún ràn wọn lọ́wọ́ ara àwọn òbí dáadáa ti ń ṣe bẹ́ẹ̀ pé sóòtì rí sẹ à ó ti tó yàwó fẹ́ ntí ó kù ni pé àwọn ẹgbẹ́ rẹ ti ń ṣiṣẹ́ thirty thousand wọ́n ń gbà nínú sálárì tòun òbí wọn náà máa gba mo mọ àwọn òbí tí ń ṣe bẹ́ẹ̀ ṣe títí tí o fi rí màá bọ wá sẹ́wọ́n náà máa wà àmẹ́yìn wọn ò lè jẹ́ pé kò fi máa rìn náà haramu mọ́ ká kí n máa fún ọ ní bẹ́ẹ̀yàn bá sì ká táàtì bọ́ bá ká twenty kọ́ra bọ́ ká tẹ́ẹ̀nì lèyìn ń fi kí wọ́n sáà tẹ́ mi sáàtì irú eléyìí ń lọ da irú òbí bẹ́ẹ̀ yọ gbà ládàá ládàá pọ́nrán yàn lọ́wọ́ láti ṣe ń tọ́lọ́hún fẹ́ gẹ́gẹ́ bí òbí ti ń bá ń ní bá ń kan na halali táwọn èèyàn fi ń lọrin haramu bóun ó ṣe gbẹ̀sẹ̀ ẹ dákun ẹ̀yin òbí wa apàrọ̀ wá sí yín o ntí yẹn ọjẹ ntí ọjẹ nù kádàrá ni ẹ̀yin ò lè pín pé àfi bọ́ bá di nǹkan báyìí àbí lọ́dọ̀ àwọn sisters wa obìnrin ó ti rẹ ni kí ọlọ́run ní kí wọ́n bára wọn mu pé àṣírò eléyìí lọ́fẹ̀ẹ́ ọmọ ìyá kínní mọ́tò làwọn ọkọ rẹ̀ gbé wá níyì àmọ́ kádàrà tó ń kálukú pọ̀lọpọ̀ òbí ló fi yín náà bàtàrà tó bá tọmọ rẹ̀ jẹ́ ọmọ mi bẹ̀rẹ̀ dáadáa láyé láti rìn náà dáadáa níbi tí wọ́n ti gé náà rẹ̀ fún un lòun náà bá yàyàkuyà ọmọ mi padà lọ fẹ́ kírísítẹ́nì kan yìí gbogbo yìí tó bá padà rí bẹ́ẹ̀ òbí tí ó ṣe foundation rẹ̀ wọ́n náà pin bẹ́ẹ̀ o ọlọ́run kọ́ mọ́sá ṣe àmàna wa o nípa báyìí. Hadithi eléyìí o kìlọ̀ fún wa náà ni tabatulu ní kéèyàn pé òun ò ní fẹ́ yàwó ọlágbára oní téèyàn fi fẹ́ yàwó kọ́ wa ní bàdá ẹ̀sìn lòún sìn débẹ̀ àbí àwọn fẹ́ fẹ́ yàwó yìí àbọ̀fẹ́ ẹsẹ̀ nkankan ni ò jẹ́ kí kó wọn fẹ́ yàwó yìí pé wòlíì tọ́lọ́hún ni kò bá torí pé anabuwa muhammad sallallahu alaihi wasallam wọ́n lẹ́nìkan fẹ́ dán wò láyé rẹ̀ tá náà ọ̀fùmánú ibnu mad'un àgbà sọ̀hábẹ́ ní ọ̀fùmánú ibnu mad'un kọ́dà nínú tàn ibi tí wọ́n ń sin òkú sí ní madina lónìí tá ń pè ní bàkíyàn bàkíyàn olùgárkàt ń bẹ ní madina dòní gbogbo àwọn sọ̀hábẹ́ tó kú lójú ayé ànábì bẹ̀ náà wọ́n sin wọ́n sí àwọn ọmọ ànábì sallallahu alaihi wasallam àti fatima àti ummu kulsum àti ruqayya ẹ̀jẹ̀ náà wọ́n sin gbogbo wọn sí. Si Usman bin Mazun la kọ́kọ́ ẹni wọ́n kọ́ sí sí bàkíyà àkọ́kọ́ pé wọ́n kọ́ gbẹ́lẹ̀ wọ́n sì yàn sí bàkíyà Usman bin Mazun nìyí ní fi hàn pé kìí ṣe èèyàn kékeré ẹni ó súnmọ́ ànábì àgbà nú àwọn àgbà sọ̀hádì ànábì òun ni ànábì kọ̀ fún nígbà tó fẹ́ bá bàá dà tiẹ̀ débi pé àwọ̀ tiẹ̀ nífẹ̀yàwó mọ́ sáwọn dùbí náà bí wà kọ́ sí láwọn wà ń bẹ́ẹ̀ ó sojú àwọn ànábì kọ̀ fún un pé èmi ọ̀gbìn ń rú bàdà báwọn ọlọ́run ò fi rú bàdà bẹ́ẹ̀ rán mi. رد رسول الله صلى الله عليه وسلم عثمان بن مفعون عن التبتل ولو أذن له سعد بن أبي وقاص ni bá nàbí bá fi gba Uthmanu láyè ni bọ́mọ ṣe rí ni Sa'd bin Abi Waqqas fẹ́ ròyìn fún àwọn o àtàbátúlù ni kéèyàn ó fúnra rẹ̀ pé obìnrin ọmọ bá tiẹ̀ lọ òun ò ní òun ò ní hájà sí òun ò ní fẹ́yàwó àfi lẹ́bù kanu lẹ́bù míì tó ń bẹ tí ó padà burú jù bẹ́ẹ̀ lọ sáàdù ní làwọn àdìnnà láhùn bá nàbí bá fi gbarú ẹ̀ fún Osman bin eh, bin Magun ni làtàsọ́yìnà àwọn ọba máa tẹ̀ra wa lọ́dàájú ẹlòmíọ́ padà bá a débẹ̀ pé ọtí ẹ̀ lé padà wún lọ́jọ́ wájú ẹsẹ̀ tí òun ọ̀tí fi ní nfi jọ mi yẹn nu bẹ́ẹ̀ yẹn ọba ti fi ìlà ìlà tànẹ́bì kọ́mọ fi wọnra rẹ pé sèǹtì kọjá wàlá ìbáda ìbáda lèyìn rò pé òun ṣe ó ti ré kọjá ó ti kọjá bi tí ọlọ́run fẹ́ kó dúró òun ni sáàdù wí fún wa ni pé ọlọ́run ọjà nẹ́bí ọ gba tàbátúlù láyé àwọn èèyàn tún ti kọjá tàbátúlù ìṣọ́ òwúlókùtà àwọn èèyàn máa ṣe eléyìí náà ń kìlọ̀ fún wa pé ní anabuwa muhammad sallallahu alaihi wa sallam òun là wòran fún gbogbo wa ní gbogbo ọ̀nà lọ́nà ìgbésí ayé àtọ̀nà àlìkìyàmà bẹ́ẹ̀yàn bá lọ́nà tàlìkìyàmà nìkan lòun ó fi kọ́sì ànábì kò ní kọ́sì rẹ̀ ń pa àtàyé kò pé bẹ́ẹ̀yàn bá sì ní pa àtàyé nìkan lòun ó kọ́sì ànábì kò ní kọ́sì rẹ̀ ń pa tàlìkìyàmà náà kò pé àfi ká ànábì ó jẹ́ hasana tọ́lọ́ ń pè é ká máa wò bó ló ti gbáyé táyé rọrùn tálíkì àmà náà rọrùn kọ́lọ́nkọ́ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ fún gbogbo wa o.